وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني ní ìtẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà náà wé two hundred golden hadith from the messenger of Allah àti Abdulmalik Mujahidi tó kọ ah, ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ló gbéwèé náà jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn-ún hadith number eighty six òun ni aṣàlàyé lánàá. ṣùgbọ́n nínú àlàyé wa yìí àlàyé yìí janet jannatu alijan hmm. na tó ga jùlọ àwa sọ pé nínú tó lè gbé ni wọ yìí ni kùránì ìhà sórí wa pẹ̀lú mímọ́ ke ní ọ̀nà tá à ń gbà ke kì í wí kákan máa ke wúruwúru o tàbí ká máa ke bó ṣe wù wá ọ̀nà wo là ń gbà ke quran bí tajwid bí kì í ṣe pé ká máa fi kọ orin torí ẹlòmíì ó máa dé sí wa rí àìsàn mí nà mọ́ ńlá mi ẹ̀bà gbọ́dọ̀ náà bìlẹ̀ kùrán ànábì ní bí ó ṣe tu ni pé ànábì ní kì í ṣara wa ẹni tí ò bá máa fi kùrán kọrin yóò ní ṣe bí ṣègbórin àtàgọ́nà kì í ṣe pé kàn fi kọrin o àáfàá ṣàlàyé ìtumọ̀ rẹ̀ ẹ̀tàgọ́nà bìlẹ̀ kùrán ìyá níbi tẹ̀jìwìd wà sọ́ọ̀tì yẹn pé èèyàn farabalẹ̀ ka quran pẹ̀lú òfin tá a fi ń ka quran ibi tó yẹ kó fà yóò fà ibi tí ò yẹ kó fà kò ní fà ibi tí wọ́n kọ á sí kò ní pè ní i ibi tí wọ́n kọ í sí kò ní pè ní u ibi tí ò ní ṣáda hmm, kò ní fi sí ibi tó bá ní ní òfìsì àtàwọn òfin míì tó pọ̀ dáadáa ṣùgbọ́n tọ́lọ́wọ́n ṣe ní rọrùn fún wa láti mà téèyàn bá jókòó láti kọ́. pàápàá jùlọ tí wọ́n bá ṣe tẹ̀tì bí ìkọ̀ ẹ̀ tí pè sí ìyàn lẹ́nu àwọn tó mọ eléyìí ni o gbígbé kákàndéédé ẹ̀yìn tó bá mọ àwọn tẹ̀júwìdì àti wàhá òdìdí kùránì sórí wọn à ń ké aṣàlàyé lánàá pé ó lè ṣokùnfà kó wọ jannatu firdaus rí i pé níjọ́ náà kùránì ẹni tó há kùránì sórí àbí kálukú wa ni pè pé mọ ké kùránì bá a ṣe yẹn ní ipò títí débi tó ń kálukú bá hà dé ẹni tó bá há odidi kùránì ibi tó parí sùn ni ó dé àsọ̀rọ̀ mọ́mọ́tọ́ bí n tó sọ ikú fi hàn pé iye ìpele tálìjẹ́ náà jẹ́ ni iye àyà kùránì sẹ́yìn tó wá lè àkàdé ìpín láti sọ́rọ́tù fati adénas òun máa wà jàǹdà torí ìdásọ́lọ́ọ̀ tí a là ń alẹ́ àwa ni ìbéèrè wa ni pé ṣé lèyí nìkan lọ́nà téèyàn lè fi gbà wọ jannatu firdausi yìí èsì ni pé ọlọ́run ọba ló nímọ̀ jùlọ téèyàn bá wo inú súnà dáadáa kì í ṣe ni àwọn nǹkan téèyàn ṣe lè ṣe tí ó nírètí pé insha Allah ta'ala tọ́lọ́run bá gbà pé al tó súnmọ́ pé òun wọ Jannat Firdaus nínú rẹ̀ ó ní náfìlà àrífàyọ nínú hadith Abu Hurairah radiyallahu ta'ala ani kọlọ́mbà ni yọnu sí nínú hadith Imam al-Bukhari hadith one one four nine hmm, báàbù fadli tuhur bil-layli wan-nahar wa fadli salati 'inda tuhur bil-layli wan-nahar hmm, ọlá tó ń bẹ fún ìmọ́ra ní òru àtọ̀sán àtọ́lá tí ń bẹ fún ìrun kíkí nígbà tá a bá mọ́ra tán lóru àti lọ́sàn-án. Abu Hurairah sọ pé anna nabiyya sallallahu alayhi wa sallam qala li Bilal ní inda salati al-fajri anabi sọ fún Bilal ní ìrun àṣùbà ìrun àárọ̀ pé ya Bilal rẹ Bilal hadithni bi arja amalin amilta fil Islam sọ fún mi èwo ní èwo nù iṣẹ́ tó ń ṣe inú Islam gbà tó ti di mùsùlùmí mi tó ti di mùsùlùmí yìí tó nírètí jùlọ lórí rẹ̀ torí pé fa inni sàmì ìtùdáfànà àlẹ́yìká bayna yadayya fil janna torí pé dájú èmi ń gbọ́ jíjìn bàtà rẹ méjèèjì yẹn jíjìn ẹsẹ̀ rẹ látùsí yorùbá ah, nílé bàtà rẹ méjèèjì ń dùn bayna yadayya níwájú mi nínú àlìjẹ́nà kọ́l bíláàlì ni. ما عملت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي ẹ̀rí ó ní òun ò ṣiṣẹ́ kan máa mi tu àmàlà òun ò ṣiṣẹ́ kan tó jẹ́ ṣe ẹ̀sìn àrùjá indi tóun nírètí jùlọ lórí rẹ̀ o a lam atatahhar àyàfi pé òun ò ní í mara tòhúrọ́ ìmára kan fìsá àti lẹ́yìlì ní wákàtí òru ní o àbí wákàtí ọ̀sán o illa salaitu bidhalika tòhúrọ́ àyíkó òun ó yan náfìlà pẹ̀lú ìmára yẹn máa kutiba li ìtọ́nà bá kádàrà kó ń léyàn alùsọ̀lìyà kó ń léyàn nínú nta ń ni pé anábì lòun gbọ́ jíjìn ẹsẹ̀ bata ètò ń dún níwájú òun gba àlìjẹ́nà ọlọ́run ba lónímọ̀ jùlọ ilé ó sì fàyọ̀ ń bẹ̀ pé torí pé ànábì ò ní kì í ṣe ànábì kan ju lọ ó lóun gbọ́ jíjìn ẹsẹ̀ rẹ̀ níwájú ẹ̀ ẹlòmíín tún lè wá lọ fàyọ kó fi hàn pé o kọ́lọ́run làwọn àbí èyí òun o àwọn àyà kùránì ti clear ó ti fojú hàn àti àwọn àhádìsì o ànábì lójú gbogbo wa lọ mùrùkọ́tìyé anabi sallallahu alaihi wasallam sọ hmm, wípé òun ló ń dá jù nù wa òun ló ń sì bẹ̀rù ọlọ́run jù nù wa o la fakhar kì í ṣe ti fáàrí o kì ṣe ta ìyára o mùrùkọ́tìyé wa ń sìn sọ kọ́lọ́run ṣàánú wa gbogbo ládá tí ẹnìkan gbogbo ṣe olóore tẹnìkan bá ṣe ń di ẹ̀sìn láyé di islam yìí gbogbo ládá tí wọ́n bá gbà ó padà sọ́dọ̀ ànábì náà ni kí ipá wọn kò ní dín ládàá tí wọ́n kú ẹni tó sọ fún wọn yóò gba aládàá yẹn yóò wá padà dọ́dọ̀ ẹni tó suyé gbogbo wa ní anabiwa muhammed tó náà nìkan ò lè gba ẹ̀san tó tó ju ti anabiwa muhammed sọ kó tó tó ni kì í pé tó jù lọ tó tó kò sí ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ anyway ní tí mo ṣàn ṣàlàyé ń bẹ̀ náà ni pé ẹ fún yẹn pé inú jannat firdaus wallahu ta'ala a'lam nítorí náà táwa náà bá ti ṣàlọ́ àlá èyí yóò wá àsìkò tá a bá ti ṣàlọ àlá tàbá awẹ ìwẹ̀ ni tàbá ṣàlọ àlá ni hmm? kárí pé àyàn náfìlà bá a ṣe ń ṣe yàtọ̀ sásìkò irun bóyá a fẹ́ kí irun zoro sí àṣàlọ àlá ṣùgbọ́n nígbà tí ìbá ẹ ṣàsìkò zoro ọ̀sán ni òru ni o tàbá ti ń ṣàlọ àlá àbá awẹwẹ jẹnẹbà ni o àbá awẹwẹ haiti fáwọn obìnrin ni o àbí wẹ nífàásì ni gbogbo káríkọ àyànná fìlà ẹni gbogbo àsìkò nínú rẹ̀ náà àwọn afá tó ń fàyọ bẹ́ẹ̀ pé ó fi hàn pé gbogbo ìgbà ó máa ń lálò àlá ń tiẹ̀ ló máa ń ṣàlò àlá so ọlọ́run ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wallahu ta'ala a'lam nínú nǹkan tí a tún lè wò pé bí idnillahi ta'ala téèyàn bá ń ṣe é ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ó lè jẹ́ kéèyàn wọ jannatu firdaus téèyàn bá ń ṣe nǹkan náà ọlọ́run ọba lè ṣàánú èèyàn kó wà nù jannatu firdaus òun ni mímọ àyànná fílà lọ́pọ̀lọpọ̀ eléyìí wà nù hadith imam muslim alit one zero nine four bóla pé tarkim yẹn ni bí wọ́n ṣe ń nọ́mbà sọ ẹ̀ muslim ọ̀tọ̀ one zero nine four tàbí hmm, ibi tá a ti rí gan four eight nine eh, two two six ṣùgbọ́n ibi tá a ti rí gangan téèyàn bá ń wá ó ní kìtàbù sọlá kìtàbù sọlá báàbù fọdùlì sùjúdì wàlà hàtù àlè kìtàbù sọ̀láàtì báàbù fadli sujud wàlhàfù àlè hadith yẹn hadith uh, sàbí tá ń pè ní rọ̀bí àtúgbónú káàbí alàsìlámí kọ́l oní kúntù àbí ìtumá àròsù ilẹ̀ ìsọ̀lọ́lá àlìwọ̀sọ̀lẹ̀ fa'àtì ìbíwàdú ìí wàhájàtì ìí fàkọ́lẹ̀ lì sẹ́lẹ̀ fakultu as'aluka murafaqataka fil janna qala aw ghayra dhalik qultu huwa dhaka qala fa'inni ala nafsika bi kathrati sujud ẹni yìí sàbítà dárúkọ rẹ̀ yìí Rabi'a bunu Ka'b al-Aslami ó dúró ní ó sùn lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó lóun wá mú àlùwàdù ìgbà omi àlùwàlá ìgbà rẹ̀ omi ó gbómi fànàbì tí ó fi ṣàlùwàlá tí ó sì fi gbọ́ bùkátà yìí pé tó bá tànàbì bá sallallahu alayhi wa sallam ṣe yọ àìpé tó bá tọ̀ tí ó fi tàǹbà àbó oṣù ni ó ṣe gáà ni tí ó fi tàǹbà wàhálà hmm? fàkọ́ọ̀lẹ̀ lè nígbà tó ànábì wa sọ fún un pé sẹ́l béèrè tó fẹ́ fàkólìtù olùwà ni kò béèrè owó kò béèrè ọmọ kò béèrè ilé kò béèrè ohun ìgùn ó ní mò ń béèrè lọ́dọ̀ rẹ tèmi ń tọrọ ní mùrọ̀ kóun ó máa wà pẹ̀lú rẹ nú ọgbà àlìjánà kí n máa wà pẹ̀lú rẹ nínú ọgbà àlìjánà kọ́ọ̀l ànábì ni àwọn ọ̀gá ẹ̀rọ dalẹ̀ kàbí nǹkan mi ló fẹ́ béèrè ni ó ní hùwà dáa kí n tó ń fẹ́ béèrè ni kóun wà pẹ̀lú ẹnu ọgbà àlìjánà kọ́ọ̀l ànábì ni fàáyínì alẹ́ nẹ́fṣìkà bí kásọ̀rọ̀tì sojúdẹ nígbà náà ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríbalẹ̀ níbi pé tó bá ń torí pé kò síbi tánàbí fẹ́ wà ju Jannatul Firdaus lọ ẹni tí ló ń fẹ́ wà kó lọ ànàbí sallallahu alaihi wa alihi wasallam ó ń jẹ́ kó yé wa ń bẹ̀ wípé a jẹ́ pé ẹni yẹn o tó bá fẹ́ wà pẹ̀lú ànàbí inú ọgbà àlìjánnà yóò máa yàn náà fìlà tó pọ̀ hadith náà tó wà nù Sahih Muslim o wà nù Sahih Muslim one zero four nine four gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ mo ṣe ṣàlàyé inú sọ́yì muslim ti sọ́yì muslim náà láka stafula àti sọ́yì muslim náà ni ibi tó wà ní nínú sọ́yì muslim bẹ́ẹ̀ mo ṣe ṣàlàyé tẹ̀ríkì mu sọ́yì muslim mm, ó máa ń yẹgbọ́n ṣe nọ́mbà rẹ̀ ó máa ń yàtọ̀ díẹ̀ sí ìta ti mọ̀ nínú sọ́yì bukhari ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ nam ẹlẹ́ẹ̀kẹta òun ni ìmọ̀ mójútó ọmọ òrukàn máa tọ́ ọmọ òrukàn hmm. ìmọ̀ tọ́ ta ni mo pè ìmọ̀ tọ́ ọmọ òrukàn àwa ò sọ yìí muslim ó wà ní sọ ìwà náà àdìtì mo fẹ́ ka yìí o àdìtì eh, six zero zero five ó tún wà ní five three zero four nù sọ yìí Bukhari ṣùgbọ́n ti muslim ni mo fẹ́ ka yìí hmm. ti sọ yìí muslim ni mo fẹ́ ka yìí àdìtì. Eh, inú sọ́yìn muslim nípa káfílì yatim òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdé seven six nine four tó bá jẹ́ seven four six nine tó bá jẹ́ ti tẹ̀ríkìmù èyí tí wọ́n tò láti nọ́mbà one láti bẹ̀rẹ̀ ní o mo ṣe ṣàlàyé pé tẹ̀ríkìmù ẹ̀gbọ́n ṣe máa nọ́mbà ẹ̀ ó yàtọ̀ ṣùgbọ́n a wo ní kitaabu zuhud باب فضل الإحسان على الأرملة والمسكين واليتيم أنا من محمد صلى الله عليه وسلم من آه، حديثي ثابت عن بن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كافل اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة وأشار مالك بالسدادة والوسطى anábíwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé káfílù yetim ẹni tó ń gbójú tọmọ òrukàn hmm. ẹni tó ń tọ́jú ọmọ òrukàn ló ń mójútó jíjẹ mímu níná lílò rẹ̀ hmm. jíjẹ mímu níná lílò ń tọ́jú ẹ̀ ọmọ òrukàn yìí làhú áwòlẹ̀ ẹ̀kọ́ ìrì yìí bóyá òru ọmọ òrukàn tó kàn gbọ̀ngbọ̀n ni àbẹ́lòmíì ló kàn ó ànábì ni èmi wàhùwà àtọ́hún yẹn tó ń tọ́jú ọmọ òrukàn yẹn ká ha tẹ́yìn ní fìlìjánà báyìí láṣẹ wà nínú àlìjánà báyìí láṣẹ kíni báyìí láàjọ wà nínú ọgbà àlìjánà àfààní aṣáárọ̀ malik bíi sábàbà ti wọlé wòsàn olùkọ́dé ó ṣe ọ̀kan nú àwọn tó gba àdìsí ọ̀tá ní malik malik ansauri bonu zaidi adili malik ó wá àṣàrọ̀ ojúwe bisababa pẹ̀lú ìka tá a fi ń tọ́ka hmm, wàlẹ̀wòsítọ́ àti ìka àárín ìka tá a máa fi júwe tá a tún pè ní kàfábẹ́là pẹ̀lú ẹ̀rọ alẹ́ onú rìwáyà àti Bukhari anabi kan ló ó fi sẹ́gbẹ̀ẹ́ ara òun tó wá yá musa hmm, Bukhari tá a bá lọ wo hadith yẹn bóyá ká lọ wo hadith five three five three zero four five three zero four insha Allah ta'ala wà ní sọ Bukhari pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa káfílì yẹtì ẹni tó mójú tó mọ̀rọ̀ kan torí náà ẹni tó bá fẹ́ wọ Jannatul Firdaus tó bá lọ mọ òru kan lẹ́gbẹ̀ẹ́ tàbí ó jìnnà sí ni kó gbìyànjú láti máa mú ojútó àwọn ọmọ òrukàn yẹn láti máa mójútó àwọn ọmọ òrukàn yẹn kó máa tọ́jú wọn tó bá lè máa tọ́jú ọmọ òrukàn wallahu ta'ala alam ọlọ́run ọba ló nímọ̀ jùlọ ṣùgbọ́n ìrètí pé yóò wọ jannatu firdaus yóò máa wà fún nínú hadisi ti Sahih Bukhari yẹn hmm? ah, hadisi ah, sahal qal qala rasul sallallahu alayhi wa sallam ana wa kafilu yatim fil jannati akada wa ashara bi sababati wal wusta wa farraj bayna umashia. Hmm pé ó júwe pẹ̀lú ìka tá a fi ń lábẹ́ tá a tún pè ní ká tọ́ka tàbá júwe wàlẹ̀ wústọ̀ àti káàárín wọ́n fà rọjà bẹ́yìn náà hùmà ṣe hàn ṣùgbọ́n ó fàlàfò díẹ̀ sáàrin wọn ó fàlàfò díẹ̀ sáàrin wọn hmm, bẹ́ẹ̀ wọ́n ṣe wà síbi táwọn ẹbí fẹ́ wà ju jannatu firdausi lọ kí ọlọ́run kó ṣàánú wa nínú táwọn ò wípé pẹ̀lú ògo ọlọ́run bíi idnila ẹni tó bá lè mójútó dáadáa tó jẹ́ mùsùlùmí o ọlọ́run bàálíkì ọlá yóò ó ṣe ètò súnmọ́ kó wọ jannatu firdaus nínú rẹ̀ ní ìmójútó ọmọ obìnrin hmm. nínú rẹ̀ ní ìmójútó tálápé ìmójútó ọmọ obìnrin gẹ́gẹ́ hadith tó wà nínú sahih muslim hadith six six eh, nine five hadith number six six nine five. nínú sọ̀hìbù alìbọ̀ sọ̀hìl muslim sọ̀hìhù ti ìmáàmù wa alimuslim anábìwá muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nipa ẹni tó bá tọ́ ọmọ obìnrin meji títí ọmọ obìnrin yẹn fi balaga hmm. tó bá lọ ọmọ obìnrin meji ọmọ obìnrin yẹn fi kankan pare ti o gbogbo wa si. hadith náà lọ wípé hadith anas ni bùnú malik ó ní kọ́lá rasulullah sallallahu alaihi wasallam man ala jariyataini hatta tabulugha jaa yawmal ana wa huwa wa damma asabi'ahu ẹ̀rí anábì ní ẹni tó bá tọ́jú ọmọbìnrin méjì títí tí wọ́n fi bàlágà hmm, yóò dé lọ́jọ́ ana èmi àjọ wà ní subhanallah hadith yẹn wà ní sahih muslim kitabul birr kitabul albir ah, kitabul birr báàbù istihbabu majalisatil salihin ìbẹ̀lú eh, eh, hmm, wa inṣàlá tààlà walmajanibatil kọ̀rọ̀nà ìṣù ìbẹ̀lú láti rí kọ́rọ̀ inṣàlá àdéhìtì yẹn anábìsọ̀lá àlè wàsílà sọ pé ń bá mójútó ọmọbìnrin méjì ọmọ obìnrin méjì yẹn ẹ̀rí ọmọ rẹ̀ tó bí àwọn ọmọbìnrin méjì yẹn wá tọ́ wọn títí tí wọ́n fi bàlágà àwọn afáwa ṣàlàyé pé tí wọ́n fi bàlágà yẹn pé kìí ṣe pé wọ́n kàn bàlágà nìkan tá a fi wọ́n lẹ̀ torí pásìkò yẹn gan ni wọ́n ní bùkátà sàmójútó àwọn nítumọ̀ rẹ̀ ni pé títí tí wọ́n fi wọlé ọkọ tó jẹ́ pé wọ́n ó ti wá máa bẹ lábẹ́ àsíá ọkọ wọn wọ́n máa bẹ lábẹ́ àṣẹ ọkọ wọn ọkọ wọn ni ó máa bùkátà wọn ni ó máa mójútó wọn kò wọ́n ní bùkátà sí mójútó wọn mọ́ àbí tó bá gbọ́ wọn àtọkọ márùn so ẹ bá lè tọ́jú wọn tó mójútó wọn ọmọbìnrin méjì tí wọ́n fi wọlé ọkọ ànábì ní òun àti irú ẹni bẹ́ẹ̀ anáwáwá yóò díjọ òun àtẹniyẹn làwọn òjò díjọ gbèdé alkiyama wà dọ́mọ àsọ̀bí àwò ànábì sì pa àwọn ọmọ ọ̀ka rẹ̀ pọ̀ pé àjọ wà báyìí. sẹ́yìn yóò jà bí anáhu ahli jannati firdaus ilẹ̀ anna rasula sallallahu alayhi wa sallam la makana lahu la makana li rasuli sallallahu alayhi wa sallam yawm al-qiyama illa firdaus hada shay'in la shakka fi dhalik torí pé ànábì kò síbi kankan tó fẹ́ wà ń jẹ́ ọ̀gbìnde ju jannat firdaus lọ tó ga jù àwọn àlẹ́ àlìjẹ́ náà èyí tó ga jù náà àwọn àlìjẹ́ náà ànábì sì ni wọn àti ẹni yóò jọ dé àwọn jọ wa ni yọrìjà níbi à ń nírètí pé insha Allah ta'ala ẹ̀rọ ènìyàn yóò wà ní jannati firdaus pẹ̀lú anabi sallallahu alaihi wasallam nítorí náà àwa tá a bímọ obìnrin rẹpẹtẹ ọpọlọpọ wa la bímọ obìnrin o ẹlòmíì ò tiẹ̀ bí ọkùnrin rárá ẹlòmíì ọmọ mẹ́sàn-án ló bí gbogbo wọn obìnrin ni ó dẹ̀ níyàwó mẹ́ta bí bóyá ọkùnrin ó jáde ọkùnrin ó jáde ẹlòmíì ọmọ méjìlá gbogbo obìnrin ẹlòmíì sì bí ọkùnrin àti obìnrin ó bímọ obìnrin méjì ó bí mẹ́ta ẹni tọ́lọ́run bá ti ní ó lè bímọ obìnrin méjì àwọn afáwa ṣàlàyé pé tí ò bá wá jẹ́ ọmọ rẹ̀ tó gbà tọ́ náà pàrà ẹni Allahu ta'ala alam torí pé járí yàtá ìlànà bíi pé járí yàtá àwọn ọmọ obìnrin méjì mọ̀nà ààlà járí yàtá ẹni kò kò ṣàdáyanrí rẹ̀ wípé tó jẹ́ ètò òun bí sófin àpé ó kó sínú ètò bí àtìtẹ́lómi tó bí ó fi hàn pé téèyàn bá bímọ obìnrin rárá tó ṣàjọ ọmọ ọkùnrin ọkùnrin ní bí ó lè gún àwọn ọmọ obìnrin méjì míì náà kò lọ tọ bí idni láì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wà taofíìkì àti kòńgẹ́ rẹ̀ tó èèyàn mọ̀ á nírètí pé yóò wà nù Jannat Firdaus ṣé ẹni bẹ́ẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe wá pàdánù lórí ọmọ obìnrin àlọ́ ọmọ obìnrin títọ́ ọmọ yìí ní ojútọ́ àwọn ọmọ yìí tá a gbà lérò tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé àwọn ọmọ yẹn ò ní mọkùnrin o kó tó di pé wọ́n lọ lé ọkọ o kì í ṣe ọmọ obìnrin tó jẹ́ pé àwọn tá à ń pè ní motherless babies o hmm. <laughs> ní yunifásitì kan hostel táwọn ọmọ ọdẹ lẹ́bù máa wọ̀ tí wọ́n bá ṣẹ̀ dé àwọn jàǹbìtò wọ́n ń pè bẹ́ẹ̀ ní motherless babies hmm. èyí táwọn stay light àwọn ọmọ obìnrin yunifásitì tí wọ́n ti pẹ́ ń bẹ̀ tí wọ́n jáde wọ́n pè yẹn ní babyless mothers hostel yẹn wọ́n pè ní babyless mothers hostel àwọn ìyá tí ò lọ́mọ nítorí hmm, ẹlòmíì ti bímọ bíi mẹ́ta ṣùgbọ́n ní ṣáláńgá ló bí sí mo ti ṣẹ́yún ṣẹ́yún bíi ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin hmm, motherless babies àwọn ọmọ tó ṣe ẹ̀dẹ́ kò sí ìyá tí ó tọ́ wọn wọ́n kàn kó sọ́wọ́ àwọn ẹkùn ni hmm, àwọn ẹ̀ wọ́n ń pè ní october rush láyé jọ̀hún torí pé october gbogbo yunifásitì máa ń rì súnmù kó tó di pé wàhálà pé tí kàlẹ́ndà ò bára wọn ọlọ́run kó làwọn ń bẹ̀ kí là ń ṣàlàyé òun náà ni pé tá a bá lè tọ́ ọmọ wa obìnrin akọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn títọ́ ni mo ń ṣàlàyé alákọ̀ọ́kọ́ akọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ní àkídà tó ń sọ ìhà àkídà tó dáa kì í ṣe àkídà táwọn ṣíà tí wọ́n sọ yìí pé téèyàn bá tí ì lágbára láti níyàwó èèyàn lè wá obìnrin kan kéèyàn àti ẹjọ́ mọ́ súnmọ́ra wọn pẹ̀lú mọ́tàá wọ́n ní ẹ̀rọ afẹ́ra yín nídàkan ní fún àsìkò díẹ̀ ráńpẹ́ bí àgbàtẹ wà ní yunifásitì rí o pé fún simẹ́sítà jẹ́ kémi àti ẹjọ́ ṣọkọ ara wa èló ló gbà obìnrin yóò sọ tó bá tó di next semester tó bá rí pẹ́lú omi tó ti dáa jù lọ tàbí òpó òun ti lá oyin ẹni òun ti jẹ oyin ẹ̀jọ́ oyin yìí bákan ní yóò tún sọ pé yóò kàn tún wá mí ní semester ìjà àjọ wà àbọ̀sẹ̀ kan gan náà ṣe ṣàlàyé náà àwọn tíra àwọn ṣáà bíi. Eh, àwọn tíra àwọn ṣá láti kò ní kí n máa tún lọ sọ ẹlẹ́mí ò tún lọ mọ wá tíra yẹn kiri kódà ìṣẹ́jú kan wọ́n sọ débi pé téèyàn ò bá tiẹ̀ ṣe mú tí a gan kò ní wà lìjẹ́nà tó o bá máa tọ́ àwọn obìnrin wò láyé kó tó di pé wọ́n gan máa rí àbó ti máa rí tán inú ọ̀rọ̀ wọn tún wà ní jàwáàsù wọ́n tún ló tọ́ alólè kìtàf kò bá jẹ́ christian kì bá ṣe jù torí pé a lè fẹ́ wọn tó lè bá wọn ṣe mọ́ta sá ẹ mọ̀ fẹ́ra yín fásìkò báyìí ìlú ló fẹ́ gbà ó sì fún hmm, ó sì fún ibi tí wọ́n ti wá kó sínú múṣkìlà nu wàhálà ni pé tó bá doyún tó bá bímọ ta ló lọ́mọ sọ́kùnrin òun só ní eh, nípa ń pè ní àwọn wàjibát àwọn obligations ìyẹn pé ṣé lójúṣe tí ó ṣe fọmọ tó bí fún un àwọn tó pọ̀ ni wọ́n sọ pé kò lójúṣe kankan ìwé kòmẹ́lì nìkan ni mo ti rí tí n bá gbàgbé pé òun sọ wípé ẹ yóò tọ́jú ọmọ ṣùgbọ́n táwọn àáfàá wọn gan sọ tó pọ̀ pé kò ní nǹkan o kò ní tọ́jú ọmọ yẹn kankan obìnrin yẹn ló mọ bí ó sì ṣe inú ìwé alishari àti tí n bá àwọn skọ́là àwọn míì ni mi ìrántí orúkọ ẹnìyẹn ṣùgbọ́n mo kàwé wọn yẹn dáadáa ń gbà yẹn ó sọ wípé àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ìṣòro yẹn kò sí mọ́ fáwọn lónìí nítorí pé contraceptives ti wà yẹn pé àwọn oògùn tóbìnrin lè lò tí òfin ní lóyún ó ló ti pọ̀ ní ìsìn nítorí náà mùṣkílà yẹn àbí wàhálà yẹn kò sí mọ́ báyìí nítorí náà àmúta torí àkọ́ ọmọ wa fún lákìtà tó dáa kọ́ ọmọ àmọ́ yunifásitì ní òkè ọ̀yà torí pé àwọn ṣé apọ̀ lókè ọ̀yà wọn kàn lọ fàdísì hanu sọ ẹ̀ bọ̀kọ́rì ni wọn kàn ra mú wọn ra bá a tu síbi mú ti akéde yóò bá ṣe gan kò dáa ọmọ yóò bá gbà nígbà tí ó fi jáde bóyá four years course ni ọkùnrin bíi forty ló ti gorí ẹ̀ torí pé wọ́n tó máa sọ pé bó ṣe ṣe sí náà ni ó ṣe rojú rẹ ọlọ́run sí hmm? ọkùnrin míì ó ti ní girlfriend thirty kó tó di kó jáde ní four years mo ti àní lónìí fẹ́ gbà eh, five thousand ni. kákànṣe fọ́sẹ̀ kan so a kọ ọmọ wa lákìídà tó dáa hmm? kì í sì ṣe tí ó sọ àwọn èèyàn míì dọ́lọ́hún hmm? nusufi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akọ lẹ́yìn náà akọ lẹ́sìn lẹ́yìn náà àwọn amójútó àwọ̀kọ̀ tó dáa fún ara pa ń tọ́jú ẹ̀ ní òkè bá fi ilẹ̀ pé kó lọ mọ́kọ wá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ fi ilẹ̀ tá bá fi wọ́n lẹ̀ pé kán mọ́kọ wá ìmúkùmù ni wọ́n ò mú wá o wọ́n sì ti nífẹ̀ẹ́ ara wọn àti wá sọ pé mọ̀fẹ́ lè kò ní rọrùn àwa fúnra wa ò wọkọ̀ fọmọ wa tí ó bá sì sọ pé òun rọkùnrin kan á ti kọ lẹ́kọ̀ọ́ mọ́ gbà fún ṣáájú kó kọ́ kó tó wá sọ pé lọ rí bàbá mi lọ rí wàlíì Mm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu ta'ala alam tó bá sì gbà náà ẹ̀rí pé ọmọ yẹn ti lẹ́kọ̀ọ́ kò lè gbàfẹ́ nìkan afẹ́ni tó lẹ́sìn tó sì rí pé níwà tó dá sọlọ́run ṣàánú wa so a kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn a sì kọ́ lẹ́kọ̀ọ́ tayé náà tí ó lò láti fi ṣe kíni láti fi máa gbé ayé bóyá ṣe ọwọ́ kan ni ó ní ni o mo rò pé tí yé wa mm. inú ilé rẹ̀ gan bí ò bá tiẹ̀ fi pawó yóò fi lu ayé ọkọ rẹ̀ àwọn aṣọ ó ya tàbó tú yóò ní mọ́ṣíìnì ránṣọ yóò sì bá rán àwọn ibi tó ti tú àwọn ọmọ ara re ńkọ́ lè máa ránṣọ wọn nílé tí ò bá kankan yóò ní àwọn nǹkan kankan lọwọ ó sì lè je pé kéwú ló ya hafiz hafidọ ọha Quran a máa kọ́ àwọn èèyàn ládùúgbò àwọn obìnrin ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké àti bẹ́ẹ̀ lọ gbọdọ ní nǹkan kan náà tó ná òfìṣà tó bá sì ìwé náà ló kó burú kódà yàtọ̀ sí pé wọ́n wá sọ̀dọ̀ rẹ̀ oyin wọn ò ti yé wa títí tọmọ yẹn ó fi wá rí ilé ọkọ tó bá ti wá rí ọkọ abọ́ wọn tó bá wá jẹ́ méjì látọ́bà wọn pẹ̀lú ògo ọlọ́run anábìwá muhammad sallallahu alaihi wasallam sọ pé já àyà ọmọ ìlẹ̀kẹ́ àmì ni wọ́n dé níjọ́ gbẹ̀ǹde àná wa wà báyìí lèmi àtòun jọ wà wà dọ́mà àsọ̀bí àwọ̀ anábì pa àwọn ọ̀rọ̀ mọ́ níka ìpọ́pá àjọ wà ní subhanallah eléyìí ńlá fi wá ní ìrètí pé inshallah wọn àti ó wà pẹ̀lú ànábí ajẹ́kùjà náà ti fìdí dáwọ́sì náà ni ọlọ́run ṣàánú wa hádà wallahu ta'ala alam ọlọ́run ọba nìkan ni onímọ̀ tó ní àǹfààní ni òfin àwọn tààlà ọmọ obìnrin gbogbo ẹni tẹ́ ti pọ̀ mọ́ yín tì ọlọ́run ní jẹ́ kí wọ́n ti jábàálẹ̀ wọn o kó tó di pé padà sọ́dọ̀ wọn lẹ́yìn tẹ́ gbọ́ wá sí i hmm? ẹlòmíín fọmọlẹ̀ ẹ jẹ́ lọ yunifásitì kó lọ lẹ́ẹ̀sìpírẹ́ǹsì ẹ jẹ́ lọ pólì ẹ lọ ẹ̀ǹsì ẹnìkan ọmọ olùjá àwọn kò ní this modern time nítorí yẹ kó fi wọ àlìjẹ́ náà ló ti fi ṣe kíni ló ti sọnù yẹn èyí tó kàn ànábì ò wá sọ nípa pé ẹni àtòun ò jọ wà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nìkan ló ń béèrè lọ́wọ́ ànábì nípa kí ló lè gbé òun wọ àlìjẹ́nnà hmm. ẹni tó ń béèrè ọ̀rọ̀ là ń pè ní Abu Umama ó ní kúlùtù ya Rasulullah mo sọ pé ìrẹ òjíṣẹ́ ọlọ́run dúlàní ala amali jù mí níwèé iṣẹ́ kan ó dé xèlò bí ìlìjánà tí ó ń torí rẹ̀ fi mí sínú ọgbàlejẹ́ náà kọ́ọ̀l ànábì ní alayka bisawmi ó dọwọ́ rẹ̀ àwẹ̀ gbígbà láàmísìlàlà kò sí irú ẹ̀ gbólóhùn tí a lò ń bí ẹni láàmísìlàlà ó tànà bí sọm pé kò lẹ́gbẹ́ kò ní ẹgbẹ́ kankan kò sírù rẹ̀ tó lè ṣe tó tún fi àwẹ̀ ò sí ìyẹn la fi ń wò pé wẹ́ nígbà kásọ̀rọ̀ ti bá ń gbá tó pọ̀ tàtọ̀ wó o nígbà táwọn ẹbí ni ò lẹ́gbẹ́ yẹn tó ó ṣeé ṣe kó jẹ́ pé yóò wọ̀ tó yẹn ò hàn nínú àdìsí ala nọ́fìlà yíyàn lọ́pọ̀lọpọ̀ torí pé nìyẹn béèrè ládọ́wọ́ ànábì ni pé òun fẹ́ mọ̀rọ́ fatak fìlìjánà òun tóun fẹ́ ni pé à ń yọ̀rọ̀ ọ̀fìkọ́ rọ̀ṣúlì sallallahu alaihi wasallam pé kóun jẹ́ ẹni tí ó máa bẹ pẹ̀lú ànábì náà àlìjánà wallahu ta'ala alim ọlọ́run fún alágbèyọ ọ̀rọ̀ rẹ̀ èyí a sọ yìí tó bá mu ó wá láti ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ èyí tí ò bá wá bá kó ṣe àforíjìn rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́njà bá nàbí wọlé ọlá kánàbà nàbí wọlé ọlá mẹ́jọ alẹ́yìn ànábì rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar assalamu alaikum warahmatullahi wabarakatuh